n tí a fẹ́ bára wa sọ òun náà ni ewu tó ń bẹ níbi kéèyàn máa lọ gbọ́ àwọn nǹkan tó rújú àwọn nǹkan tó rújú nú ẹ̀sìn kéèyàn ṣáà máa wá máa lọ fá lọ tẹ̀lé àwọn nǹkan tó rújú ló máa ṣe kí ni ló máa wá káàkiri ní tí ò clear dáadáa tí ò clear nú ẹ̀sìn bí ó tọ́ ni àbí èèwọ̀ ni àwọn nǹkan báyẹn ló máa ṣe kí ni ló máa lọ wádìí káàkiri ewu tó ń bẹ ń bẹ òun ni ta fẹ́ bára wa sọ a kọ́kọ́ lọ mọ̀ná pé pé àdádálẹ̀ máa hàn nínú Islam àdádálẹ̀ tó máa kọ́kọ́ hàn ní Islam òun náà ni àdádálẹ̀ àwọn kàdáríyà àti àdádálẹ̀ àwọn khawarij àwọn eléyìí ni àkọ́kọ́ àdádálẹ̀ tó máa kọ́kọ́ ṣe kí ni tó máa hàn nínú Islam látara àwọn tó ṣe pé ní àwọn tó jẹ́ ìjọ tó jẹ́ ẹni àánú ni wọ́n àwọn ló ṣe kí ni ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ àdádálẹ̀ yìí báwo náà ṣe bẹ̀rẹ̀ kí ló fà á òun náà ni pé kí ni àwọn nǹkan tó rújú àwọn nǹkan tó rújú náà máa ṣe kí ni náà máa lọ gbọ́ náà máa lọ gbọ́ sétí sórí ẹ̀ ẹni tó bá rí tó ṣe pé ní lọ́dọ̀ àwọn èèyàn kan nísìn tó yẹ pé náà àwọn àjọ ta wà nísìn ẹ̀ máa rá àwọn tó wà lórí fóònù ẹ̀ àwọn nǹkan tí a máa bá ń bẹ̀ ni àwọn oríṣiríṣi àwọn nǹkan òrújú àwọn nǹkan òrújú ni tó máa pọ̀ rẹpẹtẹ àwọn nǹkan tó ṣe tí mo máa ṣe kíni ló máa wádìí káàkiri irú nǹkan báyìí kò tọ́ kò tọ́ àfi ká ṣe kíni ká jìnnà sí torí ẹ̀ lànà ìbíwá Muhammad ìkẹ́lẹ́ àti ìlànà ọkùnrin abalẹ̀ sọ fáyé wípé tó bá rí àwọn èèyàn tó ṣe é pé ní èyí tó rújú yẹn náà ṣàn wá káàkiri náà ṣàn fọ́lò káàkiri náà wá káàkiri kò tètè yá lọ mọ̀ pé àwọn ẹni ẹlọ́wọ̀n bá ń sọ nínú Al-Qur'an kò ṣe kíni kò wá ṣọ́ra fún wọn wá ṣọ́ra fún wọn kíákíá